الله وعلى آله وصحبه ومن والاه بعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله في الحديث الثامن والعشرين وتسعمائة وعن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أيما عبد تزوج بغير إذن مواليه أو أهله فهو عاهر رواه أحمد وأبو داود والترمذي وصححه وكذلك ابن حبان وعن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وآله وسلم قال لا يجمع بين المرأة وعمتها ولا بين المرأة وخالتها متفق عليه وعن عثمان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم لا ينكح المحرم ولا ينكح في رواية ولا يخطب وزاد ابن وزاد ابن حبان ولا يخطب عليه وعن ابن عباس رضي الله تعالى عنهما قال تزوج النبي صلى الله عليه وسلم ميمونة وهو محرم متفق عليه ولمسلم عن ميمونة نفسها رضي الله عنها أن النبي صلى الله عليه وسلم تزوجها وهو حلال سوادتي أن تقصي هذا جوكو lábẹ́ afẹ́yàwó afẹ́yàwó àdìsí alákọ̀ọ́kọ́ lónìí ولا تدا جابر ابن عبد الله رضي الله عنهما قال النبي صلى الله عليه وسلم وصف أيما عبد تزوج بغير إذن مواليه أو أهله فهو عاهر رواه الإمام أحمد وأبو داود والترمذي وصححه كذلك ابن حبان أي صححه وني حديثي أن أبو محمد صلى الله عليه وسلم وني أروي يو في دلوقتي يو láyè kò jẹ́ pé àwọn olówó rẹ̀ lọ́yọ̀ǹda fún láti ṣe bẹ́ẹ̀ tàbí àwọn èèyàn rẹ̀ ló gbà fún láti ṣe bẹ́ẹ̀ àjẹpẹ́ ẹrú náà ń kọ́ onízìnnà ni o. àdìsí ń tọ́ka sí pé ẹni tó bá jẹ́ ẹrú tí ò lómìnira tó jẹ́ nǹkan àní fáwọn èèyàn míì kò gbọ́dọ̀ fẹ́yàwó àfi pẹ̀lú yọ̀ǹda àwọn olówó ẹ̀ nítorí pé ẹrú kò dá nǹkan kan ní ẹrú ò dá nǹkan kan ní kò dá nǹkan kan ní àtòun àti gbogbo ń tó bá ní nǹkan níní fáwọn olówó rẹ̀ ẹrú tó sì jẹ́ pé yóò lọ fẹ́yàwó yìí nínú àwọn aburú tó wà ń bẹ ó ní wípé tí ẹrú bá fi lè lọ fẹ́yàwó tó sì jẹ́ pé ẹrú bíi tiẹ̀ ló náà fẹ́ gbogbo ọmọ tí ìwọn àtìyàwó yẹn bá bí wọn ò di nǹkan àní kólówó obìnrin àti pé ẹrúkùnrin tó jọkọ ọ̀hún àti ìdànù lásán nìṣe. nígbà tí àwọn olówó rẹ̀ táwọn ò ní jèrè kan ju ipe ẹrú àwọn kan ṣàtìdànù lọ olówó ẹrúbìnrin àti jèrè ló ń ṣe nítorí kí gbogbo ọmọ tí ẹrú rẹ̀ lóbìnrin bá ti bí ó túmọ̀ sí pé àwọn ẹrú tiẹ̀ tún lékún sí ni ìyẹn ni kí ọkọ kò ní rí nǹkan kan mú jáde ń bẹ ó lè jẹ́ bẹ́ẹ̀ náà kó sì má burú ní ìgbà tí àwọn olówó ẹrúkùnrin bàbá fọwọ́ sí pé kọ́ fẹ́ yà wò lọ́sibá ṣe dànù ní fóun nípa ọmọ tó bá ń bí ṣùgbọ́n tó má bá fọwọ́ sí pé kọ́ fẹ́ yà wò kò ní í já sí wípé nǹkan ń lo ẹnẹ́jì rẹ̀ láì jẹ́ pé àwọn olówó rẹ̀ bá fọwọ́ sí i. eléyìí tó tún túmọ̀ sí àṣedànù pọ́nbélé ṣùgbọ́n ní ìṣèjọba bá fọwọ́ sí ọmọ ọmọ olówó obìnrin ni ṣùgbọ́n náà lára wọ́n bá fọwọ́ sí pé kó bá a máa sọ abẹ́ rẹ̀ kó má bàa jẹ́ ni tí ọmọ sì rà lọ. torí aburú tí ń bẹ́ẹ̀ ni pé tí ẹrú ọba gbà yọ̀ǹda lọ́dọ̀ àwọn olówó rẹ̀ tó bá fi lè lọ fẹ́ ẹ àdéhìí sọ pé onízìnà ni aburú ńlá ni bìmọ̀ọ́nà igi tó lọ sóhun ṣẹ̀rí ọ̀farama igi tí ò lálàáfíà ni ńṣe ni ọ̀kan ní jìyà ipò ṣe zina tó bá yẹ pé àìmọ̀kan ló mú ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ tí ọba fi tara zina irú gbígbéyàwó yìí tó bá fi bímọ wọ́n sọ pé òní wọ́n bímọ fún ṣùgbọ́n tó bá yẹ pé ẹrúbìnrin náà bá níyàwó rẹ̀ olówó ìyá náà lólówó ọmọ aburú tó wà ń bẹ pé yóò jẹ́ zina aburú kejì náà ní pé tó bá tún lọ fẹ́yàwó láì jẹ́ pé àwọn olówó ni wọ́n yọ̀ǹda fún yóò tara ìyàwó tó ma ba àsìkò tó ti olówó rẹ̀ tí wọ́n fi ń lò jẹ torí pé ẹrú òtún dásìkò kankan gbogbo àsìkò re tó lówó rẹ̀ ni. àsìkò tó yẹ káwọn olówó rẹ̀ kí wọ́n máa fi lò ó inú rẹ̀ ló wọ́n máa lò fún ìyàwó rẹ̀ ìyàwó táwọn bá lọ́wọ́ tí kò fẹ́ pé wàá làwọn ti gbà kíkẹ́ nìkan kọ́ máa mú lo àsìkò táwọn ní kọ́ máa lò dànù lásán inú aburú tó tún wà ń bẹ̀rù torí ẹ̀. eléyìí ni ọ̀rọ̀ àwọn ẹni tó pọ̀ jù nínú àwọn olùmọ̀ nípa ṣẹ̀ríya wípé ẹrú ọ̀gbọ́dọ̀ dá obìnrin fẹ́ láì gba yọ̀ǹda lọ́dọ̀ àwọn olówó rẹ̀ tọ́ba wa ti bẹ́ẹ̀ tó fẹ́ yẹn á sọ pé ìgbìyàn lè lálàáfíà àti pé zina torí zina ni tó bá jẹ́ pé aláìmọ̀kan ni àìmọ̀kan ló mú sí bẹ́ẹ̀ wàyí o tó bá mọ àmọ́ púpọ̀ tọ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ó tún lọ lùgbọ́ ọlọ́run ó sì lọ fẹ́yàwó láì kò sí yọ̀ǹda àwọn olówó rẹ̀ a jẹ́ pé yàtọ̀ sí pàtó wọn ká yóò tún jìyà pé kó ṣe zìnà ẹ sì máa pé ìyá tí ẹrú ọ̀jẹ̀ látàrí kó ṣe zina ìdajì ìyá ọmọlúwàbí kódà kó ṣe pé ẹrú ó ti níyàwó rí tẹ́lẹ̀ àbó ti lọ́ọ́lé ọkọ rí tẹ́lẹ̀ ẹgbà làwọn máa àní sọ wọn ló kó pa ilé ìjẹba tó tẹ̀lé lẹ́yìn náà hadith Abu Hurairah أن رسول الله صلى الله عليه وآله وسلم قال لا يجمع بين المرأة وعمتها ولا بين المرأة وخالتها متفق عليه وطلب في الله كيف بنك كيف لي àbúrò abẹ́gbọ́n bàbá rẹ̀ kò sì tọ́kẹ́ fẹ́ obìnrin kan lé àbúrò tàbẹ́gbọ́n ìyá rẹ̀ àbí kọ̀tọ́ kẹfẹ́ ẹ̀gbọ́n tàbábúrò bàbá obìnrin kan lé kò sì tọ́ kẹfẹ́ àbúrò tàbẹ́gbọ́n àyà obìnrin kan lé alimami Bukhari àti Muslim ló gbà wá àdìtì ó jẹ́ sunnatun. mu'assisa sunna tó mú ìdájọ́ tuntun wá ìdájọ́ yóò sínú alukur'an ṣùgbọ́n sunna lásán ló mú wá sunna máa ń sàlàyé tó wà ní alukur'an ó sì máa ń la ní alukur'an ní ọ̀la ṣùgbọ́n eléyìí sunna tó mú ìdájọ́ tuntun wá ni ní ìdájọ́ tuntun tó ṣe pé kò sí nínú alukur'an tẹ́lẹ̀ náà. nítorí pé ńgbà tó lọ́wọ́ bẹ́ẹ̀ lẹ́dàá wa tó ṣàlàyé nínú alukur'an àwọn ẹni tí ọ̀tọ̀ ká fẹ́ ó ṣàlàyé wípé wala tankihu ma nakaha aba'ukum minan nisa'i illa ma qad salaf innahu kana fahishatan wa maqtan wa sa'a sabila ẹ gbọ́dọ̀ fẹ́ àwọn ìyàwó bàbá yín o anybody gbọ́dọ̀ fẹ́ yàwó bàbá rẹ̀ yàwó tí bàbá rẹ̀ fẹ́ tí bàbá rẹ̀ ti kọ̀ lẹ̀ ọ gbọ́dọ̀ wá pé ó tún wá wù wọ́n náà fẹ́ nígbà tí èsì kórì rẹ̀ dàrú òfin Ọlọ́run ni pé nìkan kan gbọ́dọ̀ fẹ́ yàwó bàbá rẹ̀ bàbá rẹ̀ ti kú yàwó bàbá rẹ̀ ọwọ́ alẹ́lẹ́ ìkéré ọmọge ni bàbá fẹ́ òtítì pẹ́ pẹ̀lú bàbá tí bàbá fi kú. kọ́ wa lọ́fẹ̀ẹ́ haram ọ̀tọ́ lábẹ́ òfin ọlọ́wọ́n bá wa. bákan náà ọlọ́run sọ pé hurrimat alaykum ummahatukum ẹ gbọ́dọ̀ fẹ́ àwọn yín o ẹ gbọ́dọ̀ fẹ́ ìyá yín wa banatukum àtàwọn ọmọ yín lóbìnrin wa akhawatukum àwọn ọmọ ìyá yín lóbìnrin ẹ tàbí àwọn ẹ̀gbọ́n bàbá yín táwọn jóbìnrin ẹ gbọ́dọ̀ fẹ́ wọn wa khalatukum àwọn àbúrò tàbí àwọn ẹ̀gbọ́n màmá yín ẹ gbọ́dọ̀ fẹ́ wọn wa banatul akhi wa banatul ukht àwọn ọmọbìnrin táwọn bọ́dà yín bí haram ní kẹ́ fẹ́ wọn àwọn ọmọbìnrin táwọn sísítà yín bí haram ní kẹ́ fẹ́ wọn bákan náà wa ummahatu nisaikum. ẹ gbọ́dọ̀ fẹ́ àwọn no wa ummahatukum allati arda'nakum wa akhawatukum min ar-rada'a àwọn ẹ̀yà yín tó ṣe pé àwọn ni wọ́n fún yín lọ́yàn kò bí wa o ṣùgbọ́n ló fún wa lọ́yàn nígbà táwọn kékeré tá a lè jó oúnjẹ míì ju ká mú mú lọ òun ló fún wa lọ́mú irú ìyá yẹn ọ̀gbọ́dọ̀ fẹ́ o innama ar-rada'atu min al-majaa'a ọ̀yàn wo la obìnrin yẹn dè wọ́ fún àtàwọn èèyàn rẹ̀ òun náà ni ọyàn tá a mú ní ìgbà tó ṣe pé ọyàn yẹn tó láti gbé ebi lọ àti ọmọ wa kékeré láti tijọ́ ti bi títí tí ìpọ́dún méjì tó ọyàn tó ọmọ bá mú láàrin gbà yẹn tó bá fà tó tún fà tó tún fà tó tún fà àwọn kan sọ pé márùn àwọn kan sọ pé látòrí mẹ́ta nítorí pé Aisha anha oníláyà Ànábì Muhammad sallallahu alayhi wa iye tí máa sọ àwọn èèyàn dé ìwọ̀ fúnra wọn eléyìí tó kọ́kọ́ nínú alukur'an ní ashru rabaat fífa ọyàn lẹ́ẹ̀mẹ́wàá ọlọ́run á ó fi wá sẹ́kù márùn eléyìí ní madhabu àwọn ahmed malik àti àwọn imaamu shafi'i àti àwọn imaamu àwọn látòrí nítorí àdìsí anabi muhammad sallallahu alayhi wa sallam tóní la tuharrimu al-massatu wala al-massatan la tuharrimu al-massatu wala al-massatan fífa ọyàn lẹ́ẹ̀kan àbí fífa lẹ́ẹ̀mejì kọsọ àwọn èèyàn di wá ara wọn ajẹ́ pé láti bolo ti bẹ̀rẹ̀ nu láti mẹ́ta. bákan náà wa akhawatukum min ar-radaa'a. àwọn ọmọ ẹ̀yà yín lóbìnrin tó ṣe pé màmá kan náà lọ́jọ́ fún yín lọ́yàn màmá kan náà kọ́ lóbìnrin ṣùgbọ́n obìnrin kan náà lọ́jọ́ fún yín àwọn eléyìí náà gbọ́dọ̀ fẹ́ wọn wọ́n ti dè wọ̀ fún yín ókè wọ́n ti fún ọ ti tó ọdún mẹ́wàá kó tó di kó wọ́n fẹ́ nǹkan kan náà ni wọ́n gbọ́dọ̀ fẹ́. kò tún fẹ́ yà ọ̀dájú pọ̀ gbà mí. wa ummahatu nisa'ik àtàwọn ìyá ìyàwó yín haram ni fún yín kíkẹ́ fẹ́ wọn. a ti sọ pé lábẹ́ òfin ọlọ́run tí ẹ bá so igi pẹ̀lú ìyá obìnrin ìyá obìnrin yẹn ò tí wàá wọlé ẹ wá kọ obìnrin yẹn sílẹ̀. kò tí ì wọlé o ẹsọ ìdí ní ìsìn wọn á sọ pé àyàwó máa kó wá láago mélòó kan kínní kan kó tó dìbò àwọn wá lọ́ọ̀fẹ́ má kí ló dé ọkàn fi là ìpípọ̀ fẹ́ má nà sẹ́wọ̀n kó ti tán bá tọ̀ ìgbà tí ò tí ì wọlé òfin ọlọ́ngbà kò lè fi ọmọ rẹ̀. o lè padà fi ọmọ rẹ̀ bákan náà. ọmọ tiẹ̀ tó ń wá bí. ọmọ tiẹ̀ tó bí ó lè fẹ́ lópin ìgbà tó bá ṣe é pé ó ti fẹ́ yà wọlé tí yà bá ti wọlé ó lè fi ọmọ rẹ̀ mọ́ ọ àmọ́ fẹ́ yà ọkọ̀ kó tó wọlé ó lè fi ọmọ rẹ̀. tọba ti wá fẹ́ ọmọ ẹsọ ìgè ọmọ wọlé kọ wọlé ọgbọ́dọ̀ fẹ́ yà rẹ mọ láéláé ṣé wa ìyẹn ní ìsìn orobìnrin kan wú wọn sì bá ń ọba ní kọ́ mọ́kó wá mọ́ ọ̀fẹ́ má ti lè ọ wọlé kọ wọlé haram kọ yà ó dìgbà tó bá tó wọlé kọ́mọ tó di haram àmọ́ tó o bá kọ́ ọ́ lẹ̀ kó tó wọlé ọmọ rẹ̀ ńkọ́ ò lè fẹ́ tọ́ gbogbo àwọn eléyìí ọlọ́run bá ṣe fífẹ́ wọn léèwọ̀ bákan náà wa an tajma'u bayna al-ukhtayni illa ma qad salaf òfin ọlọ́run ọgbà ikú káfíàǹtì káfíàbúrò tẹ̀gbọ́n tàbúrò káfẹ́ wọn ọlọ́run bá lò wọ́n gbà ìbejì làwọn ìyàwó rẹ ìbejì nìyàwó tó fẹ́ ọwọ́ afẹ́ wọn tó fẹ́ kejì rẹ haram ọ̀kan lọ́yà o lè fẹ́ àwọn méjèèjì at a time ọlọ́run tó ní wal muhsanatu minan nisa illa ma malakat aymanukum kitaballahi alaykum. وأحل لكم ما وراء ذلك àti بني obìnrin tó bá ti jábí lẹ́kọ́ o gbogbo obìnrin tó ti lọ́kọ haramu ni kó gbogbo ń lọ fẹ́fẹ́ o bẹ́ẹ̀ di ọkọ rẹ̀ a haramu ni lábẹ́ òfin ọ̀la gbogbo obìnrin tó bá ti lọ́kọ sáyé fẹ́ ní bọ́dì láti sọ pé ń lọ fẹ́fẹ́ má ìwọ wá ìyàwó tẹ lọ síwájú. Si tí ò bá tọ́ kó o fẹ́ ala sunnatillahi wa rasulih ní ìbámu pẹ̀lú tọ́lọ́ àti tànàbì sallallahu alaihi wasallam nítorí pọ́ba àti wà ń lé ọkọ tó wá tọkọ ọmọ yẹn lálẹ́ kọ̀tọ́ máa tẹ̀sí pé wọ́n fẹ́ wọ náà rọrùn torí a gbọ́dọ̀ wà very very careful gbogbo ní tí o bá da kọ̀ dáná ló kọ́ rẹ o ẹni tó bá fẹ́ sàṣewà lìjẹ́ nà yọ rẹ o. ẹ̀hẹ́n tó máa lọ yin àwọn obìnrin olóbìnrin lálẹ́ ọmọ pa àwọn ọ̀rẹ́ rẹ̀ bìnrin kọ̀bá àti lọkọ kọ̀bá àmọ́ ti lọ́kọ haramu ẹni ìwọ ni lábẹ́ òfin ọlọ kò sì lè jẹ́ ìwọ fóbìnrin kọjá halal fọkùnrin òfin ọlọ́wọ́ sábò sí mbẹ haramu ni kọkùnrin ọ̀yàlè haramu ni kóbìnrin kínní ilé ìjọ under umbrella Islam kò sáyè fẹ́nikẹ́ni láti sọ pé mọ̀ ń yálè ìbá àjọkùnrin kì bá àjọkùnrin Islam ọ̀fà ìgbà rubbish ọlọ́run wa ní tó bá yẹ láwọn ẹni tá a ti sọ fún yín pa àtìlẹ́ ìwọ̀ o àwọn obìnrin míì àtìlẹ́tọ̀ fún yín pẹ̀lú fẹ́mu. so a jẹ́ pé àdìsí yìí ó tún ṣe àyọkúrò àwọn eléyìí nínú àwọn obìnrin míì yẹn ni pé àwọn obìnrin míì yàtọ̀ táwọn ẹni tá a fẹ́ kanú àdìsí lónìí fún wa torí ẹnìkan kò gbọdọ̀ fẹ́ yàwó kọ́ wa fẹ́ àbúrò tàbí ẹ̀gbọ́n bàbá rẹ̀ lé táwọn méjèèjì ọjọ́ máa jẹ́ ìyàwó lọ́dọ̀ rẹ̀ alukurani ò pélé wọ̀ pé nítorí fẹ́ obìnrin kan nìyí wá rí ẹ̀gbọ́n tàbí àbúrò bàbá rẹ̀ lóbìnrin kó wù ọ́ kó tún fẹ́ alukurani ò pèlè wọ̀ àbí kó rí ẹ̀gbọ́n tàbí àbúrò mọ́mì rẹ̀ lóbìnrin kó fẹ́ lè alukurani ò pèlè wọ̀ kò pèlè lọ́nà tó ṣe pé kò ní níkọnu kọ́hónú ṣùgbọ́n pèlè wọ̀ lọ́nà ẹ̀rí tọ́fẹ̀ tó gbòòrò nítorí pé alukur'an sọ pé wa ma atakumur rasulu fakhudhu wa ma nahakum anhu fantahu gbogbo ń dáná fi bá mú wa fún yẹn tẹ́wọ́ gbà nítorí bá sì ní kẹ́ pàtì pàtì nànàbì sọ pé àgbọ̀dọ̀ fẹ́ obìnrin kan káwá fẹ́ ẹ̀gbọ́n tàbá gbúrò bàbá rẹ̀ lé àti gbọ́dọ̀ obìnrin kan káwá fẹ́ ẹ̀gbọ́n tàbá gbúrò ìyá rẹ̀ káfẹ́ lé lérò tó a wàá lè máa sọ pé ẹ̀gbọ́n ẹ̀gbọ́n bàbá rẹ̀ báwo ẹ̀gbọ́n ìyá rẹ̀ báwo tó máa sọ pé àmà lédè lárúbáwá ó kárí ẹ̀gbọ́n tàbá búrò bàbá yẹn kọ́ọ̀lẹ́ ó kárí ẹ̀gbọ́n tàbá búrò mọ́mí yẹn lẹ́yìn náà bọ́ọ̀lù tó afẹ́gbọ́n mọ́mí rẹ̀ eléyìí ẹ̀ ṣe kéṣe question nítorí pé tó wù mí ò wù ní ò kí gbogbo ọjọ́ ṣe ni kájọ fẹ́ yàwó kan lọ tàbí táwọn tó wọ́n fẹ́ fẹ́ ọmọdé kékeré ẹlòmíì ìyá àgbàlagbà ló ń fẹ́ fẹ́ torí ẹ̀ kò sí wàhálà nu gbogbo ẹlẹ́yìn but in tó jẹ́ iṣu ní ìsinmi pé kí ni relationship ìyàwó rẹ̀ àti ẹni tí wọ́n fẹ́ fẹ́ ni tó bá ti lè hàn wípé ó jẹ́ àbúrò bàbá rẹ̀ àbúrò bàbá rẹ̀ àbí ẹ̀gbọ́n bàbá rẹ̀ o gbọ́dọ̀ fẹ́ wọn papọ̀ àbúrò ìyá rẹ̀ ni ẹ̀gbọ́n ìyá rẹ̀ ni o gbọ́dọ̀ wọn papọ̀ ṣe eléyìí à ń pè ní sunnatun mu'assisa sunna tó mú dájọ́ tuntun wá eléyìí tí ò sí nínú alukur'an eléyìí jẹ́ apanilẹ́numọ́ fẹ́m fún gbogbo àwọn ẹni tí èèfẹ́ gbọ́ sunna tí wọ́n sì ń pera wọn ní mùsùlùmí tó mọ̀ ń pẹ̀sìn ọlọ́run nítorí pé wọ́n sọ pé tẹ́ẹ̀ bá ti nínú àkùránì ẹ̀yìn ò lè tẹ̀lé ẹ̀sọ́ ẹ̀ mọ̀kẹ́rù wọn wọ́n rúlu eléyìí out táwa ni ọ́ ànábì sọ pé alẹ́ ìní òtí tòlùkùrù ẹ̀ẹ́nà wọ̀mìtìlẹ́hù máa ẹsẹ̀ ti gbọ́ mi o dájúdájú ọlọ́run fún mi ní àkùránì ó sì tún fún mi ní irú rẹ̀ pẹ̀lú ẹ̀ alukurani ti yé wa èwo ni irú alukurani sunna anabi muhammed sallallahu alayhi wa sallam hadith yẹn gan àlàyé tó tún wá ń bẹ nínú musnad imami ahmed anabi ni ó kú fẹ̀rẹ̀ yẹn ni kásìkò fẹ́ tó tẹnìkan tẹ́rì tó jókòó shabaana ala arikatihi lẹ́ni tó yó dáadáa tó fẹ̀yìn tí aga bìrọ̀bọ̀kú rẹ̀ yẹn ni pé ẹni tó jẹ́ ọ̀jẹun yóò sanra. yọ adzoko jókòó lórí abirọ abìrọ̀gbọ̀kú yóò máa sọ ikpe ẹ má gbé ọrọ kankan tó wá náà wa bá wa alukurani ní láàrin wa ìjábá rinu rẹ halal àwọn náà pè ní halal ìjábá rinu rẹ ní haram á pè ní haram àmọ́ tí o bá ti sínú alukurani kọ kẹ́nìkan kọ́ wa inni utitu al-Qur'ana wa mithlahu ma'a ẹ tẹ́tí ẹ gbọ́ fún mi ní al ó sì tún fún mi nírú rẹ̀ pẹ̀lú ẹ̀ láyé sí ní ìsìnkì ọ̀rọ̀ anábì yìí ti sẹ́ àwọn kan wà tó ń pè ní Qur'aniyun àwọn al kò sí dọ́kàn wọn súnà àwọn tó yẹ kí wọn àwọn ìjọba sọ kí n lọ fẹ́ tó àdéhìí kan sí. gbogbo àdéhìí tẹ́ bá gbé wa àwọn gbé alukurani ni alukurani ọba ti gbá wọlé àwọn gbádánú ni. sẹ́yìn ó sì máa sọ̀rọ̀ sọkúsọ bí ìgbà tí ọ̀dà nǹkan fún ọ̀dà àmà lóòótọ́. a ò dodo anabi muhammed sallallahu alaihi wasallam. débi kí wọ́n tún fi ń dá sàní ìsìké fẹ́bi ayé hadithin ba'dahu yu'minun pé lẹ́yìn alukurani kí lóun tún fẹ́ fi nǹkan mí ẹ wọ́n mọ̀sọ́ ìlà òdodo lọ́rọ̀ anábì sallallahu alaihi wasallam tí ẹ tẹ́tí ẹ gbọ́ ọ ala inni utitu al-Qur'ana wa mithlahu ma'a dájúdájú ọlọ́run fún mi lálùkùránì àti irú rẹ̀ pẹ̀lú ẹ̀ èwo ni irú àlùkùránì sunna anabi sallallahu alaihi wasallam ó ti àlè jẹ́ mùsùlùmí tó bá gba sunna tó. torí àlùkùránì náà ló sọ wípé wa ma atakumur rasulu wa ma nahakum anhu fantahu níta nàbí mú wá fún yín ẹ tẹ́wọ́ gbà níta ó sì kọ̀ fún yín ẹ jìnà sí. ọlọ́nà ló sọ pé man yuti'i rasula faqad ata Allah ẹnikẹ́ni tó bá tẹ̀lé tà nàbí Muhammad sallallahu alaihi wasallam ti tẹ̀lé tọ́lọ̀ bó láti fẹ́ mọ tà nàbí bó láti má tẹ̀bí inú súnà náà ni aha ọlọ́nà sọ pé ya ayyuhalladhina amanu ati'u وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا سوريا ọlọrun ní tí ìyapa bá dé sáàni ẹ dákpadà sọdọ ẹ dákpadà sọdọ anabi sọlọ lọ àdúrà rẹ sọ. sọlá ọrọ bíkẹlẹ mínú ni يا iyapa ba de saani e dakpada sodo e dakpada sodo anabi solo lo adura re so sola حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما ẹ lè gbàgbọ́ ó di ìgbà tẹ́ máa ń wá ìdájọ́ lọ sọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam nípa gbogbo tí ìyapa ẹnu bá ń bẹ láàrin yín lórí ẹ̀ táàsì gbọ́dọ̀ ní ìkùnsínú lórí ìdájọ́ tí Ànábì bá fi dá wa táàsì sọ̀rẹ́ndà wọ́n á ní kò sí ń tọ́kàn pẹ̀lú súnà bó ló ti fẹ́ jẹ́ mùsùlùmí ní ìgbà tí ibnu Mas'ud radiyallahu anhu tó ní ọlọ́run ọba ọ̀làánà alwashima walmustawshima walwasila walmustawsila wannamisa walmutanamisa walmutafallijati lilhusn tọ́lọ́lọ́ ńlá náà àwọn èèyàn ní bọ́m̀bẹ̀ ẹ̀ kàlùkùránì àwọn ti ka alukurani láti bẹ̀rẹ̀ dópin àríwú nǹkan yìí ń bẹ wọn ní àwọn ẹ̀ka tẹ ẹ bá ka ẹ bá bá ń bẹ. ń bọ́ lọ́wọ́ wà oníṣẹ́fọ́lọ́ sọ pé wa ma atakum rasulu fakhudhu wa ma nahakum anhu fantahu. torí ra sí anabi ọ̀yàtọ̀ sáàtì ọ̀lọ́. torí akramakumullah a gbọ́dọ̀ rẹ́ nìkan ní tọ́wọ́ afẹ́fẹ́ obìnrin kan àwa rí i pé àjọṣepọ̀ ti ń bẹ láàrin obìnrin yẹn àti ìyàwó tó ti nílé tẹ́lẹ̀ ó ní pé àbúrò bàbá ìyàwó rẹ̀ tàbí ẹ̀gbọ́n bàbá ìyàwó rẹ̀ ẹ̀gbọ́n ìyá ìyàwó rẹ̀ ni àbá àbúrò ìyá ìyàwó rẹ̀ àfi ká má jẹ́ kí igi yẹn ṣe sùn igi yẹn ò gbọ́dọ̀ so wọ́n bá so wọ́n so rọ́ wọ́n bá so wọ́n so rọ́ nítorí pé anahiyo almutlaq yaqtadil fasad má ṣe rárá tó má ti sọ ó túmọ̀ sí pé sẹ́yìn bá ṣe kò ní lálàáfíà tó má so igi yẹn wọn ò rí nǹkan kan so á sì tu wọn ká láéláé nínú àwọn aburú tó wá wà ń bẹ ó náà ní pé ní bọ́ọ̀dì tó bá fi lè fẹ́ obìnrin kan tó fẹ́ ẹ̀gbọ́n àbábúrò bàbá rẹ̀ lé ẹ̀gbọ́n bàbábúrò ìyá rẹ̀ lé a ó ti fẹ́ bọ́ǹbù ńlá ìjọ tí ọkàn dùn láàrin torí ẹsẹ̀ rí ọ̀fẹ́ kò tiẹ̀ tẹ̀tẹ̀ dípò pé yóò dùn kò ní dùn tẹ́ ẹ máa tún máa bọ́ǹbù yẹn kí ni kí tó bá ti lè fẹ́ àbúrò bàbá èèyàn lè àbẹ́gbọ́n bàbá rẹ̀ àbábúrò ìyá rẹ̀ àbẹ́gbọ́n ìyá rẹ̀ ee obìnrin sófin a ó ti sẹ́ẹ̀tì bọ́ǹbù rẹ̀ níjọ́ tí ìjàmbá ti ṣẹlẹ̀ bàbá wọn ò hu ìsàlẹ̀ dé wọn ò hu ìsúdésàlẹ̀ kù. gbogbo àwọn àṣírí tẹnìkan kan ọmọnú fámìlì wọn ni wọn ò hù jáde wọn sì sọ kọbákùngbé ọ̀rọ̀ síra wọn eléyìí tó ṣe pé tí wọn bá jà níjà tì á máa wọ ẹni tí ó parí irú ìjà bẹ́ẹ̀ ni tí ò ní parí láéláé wọn ò ti ọ̀rọ̀ sọjù ọ̀rọ̀ tó ṣe é ṣe kó fọ́ gbogbo fámìlì ó lè dáàmà àwọn tó níyàwó méjì mẹ́ta náà lè sọ fún un. àti táyìm táwọn obìnrin bá ń bára wọn jà gbogbo ntọ́jẹsẹ̀ àti ntí ọ̀jẹsẹ̀ gbogbo àwọn òfin máa búra wọn gbogbo ntí oníkálukú ti mà nípa ẹnìkejì nípa fámìlì ẹnìkejì tí wọ́n ṣe àìyá ah, ókè dádì rẹ̀ àìyá ah, mami rẹ̀ àìyá ah, tẹ́rù pé bọ́yá àánú ni àfà níjọ́ tíjà bá dé gbogbo ẹ̀ ni wọ́n máa lò gẹ́gẹ́ bíi tóòsì tí ìjà wọn fi ní agbára ẹbí bẹ́ẹ̀ náà bàbá ẹ̀ tí ń ṣe ìyá ayún ẹbí bẹ́ẹ̀ náà nìyẹ́ ah téńkè ah. ebú náà tún ní gbogbo eléyìí ah kè ní asíbi ti tú ah báwo wà ní sẹ́mi àjọṣe fámìlì sẹ́ńkì wọ́n fi ẹnu dáràn débi kó àwọn bàbá wọn ò ní lè parí ẹ̀ mọ́ wọ́n fi ẹnu dáràn débi kó àwọn ìyá wọn ò ní lè parí ẹ̀ mọ́ rẹ ló ṣe jẹ́ pé ìsìláàmù ń pè wá ń bì kí tẹ́ bá fẹ́ yàwó léyàwó ẹ lọ sí jìnnàjìnnà ẹ máa fẹ́ àwọn ìyàwó in between the same family ẹ lọ sí jìnnàjìnnà bíkọ́ fẹ́ ìyàwó kan kàfàǹtsàn kọ́ fẹ́ mi lábẹ́kúta bóun wọn sì mara wọn láti bo síbo ẹ wọn tí wọn wọn pàtàn àmọ́ra abọ́lẹ́tì mara yín ha torí pé tí wọn máa mara wọn náà tí ò bá ti jẹ́ family ó sì sàn àmọ́ tó bá ti lọ jẹ́ fámìlì wàhálà ni o wàhálà tí ò ní tán láéláé ó túmọ̀ sí pé obìnrin pẹ̀lú obìnrin ò lè wà fún amájà ṣẹ̀rí àwọn afẹ́ pé tán bá wá jọ wà náà tán bá jà kí ìjà wọn wà ní lẹ́fù tó fi ṣe parí nítorí wípé tí ìjà ọba wà ní lẹ́fù tó fi ṣe parí aburú ọkọ̀ lè jẹ́ pé fámìlì bá mi wá ìjà ò ní ṣe parí. torí rẹ̀ tó bá fẹ́ àwùkọ́ lọ sí jìnnàjìnnà àwọn béèrè karamba níwà ní ti táwọn ọ̀dọ́ máa béèrè béèrè burúkú tí ò wúlò ó lè sọ pé ó ń lọ sílé àwọn fámìlì ìyàwó òun ń dẹ̀ wá rí ọmọbìnrin kan àbí òye wa ó dẹ̀ wá wú òun ń dẹ̀ ń wá ń wọ́n dẹ̀ wá sọ àbúrò dá díẹ̀ ni sẹ́mi ìdẹ̀lẹ́ fẹ́ fẹ́kìn ebi ń tàn sọ náà ebi ń tàn sọ ní bò mí ọlọ́run ti dì ọmọ bẹ̀rẹ̀ pé bẹ̀rẹ̀ nìkan náà ló ti máa fẹ́ yàwó nígbà tí èsì pọ̀ òòrò obìnrin bò mí rò pé yé wa ká sọ ara wa lọ sí pé ibi tó ti fẹ́ yàwó alákọ̀ọ́kọ́ náà ló ti fẹ́ fẹ́ ẹlẹ́ẹ̀kejì lọ sí jìnnàjìnnà ilé ìjẹba. lẹ́yìn náà àwọn obìnrin karamba ní tí wọ́n náà le ó lè ti máa rí i pé ọkọ ń ronú kó wọ́n fẹ́ àwọn òun wọ́n máa sọ pé òun fara dà tí kò gbẹ́ níbọ̀dì wá àbí ọ̀fẹ́ àbúrò dádì òní à àbúrò dádì rẹ báwo ọlọ́mọdé òfin ọlọ Habiba. ìyàwó ànábì ni ọmọ Abu Sufyan nígbà tí ń wo ànábì sallallahu alaihi wasallam pé àwọn ah, ànábì àbọ̀ kábùrò òun torí òun mọ̀ pé olójú fẹ́fẹ́ àwọn mìkan mọ́ àlọ́ gbé ara àtàwa ó wu òun òun náà kọ́ wà ń kò tó ń wà òun náà jẹ́ ànábì mi mi lè fẹ́ obìnrin kan náà kọ́ jẹ́ tẹ̀gbọ́n tàbúrò ẹ wo tẹ̀gbọ́ntàbúrò ó tún súnmọ́ ju àbúrò dáàdi rẹ̀ lọ torí de eléyìí eléyìí jẹ́ bó ṣe jẹ́ mi ọ́ ẹ má fẹ́ àbúrò dáàdi ìyàwó yín léyàwó yín o abẹ́gbọ̀n dáàdi rẹ̀ àbábúrò mọ́mì rẹ̀ abẹ́gbọ̀n mọ́mì rẹ̀ tọ́ lẹ́yìn eléyìí tó tẹ̀lé lẹ́yìn ó wá látọ̀dọ̀ ta'ala anhu qala. قال رسول الله صلى الله عليه وآله وسلم لا ينكح المحرم ولا ينكح أبي قال تقول لا ينكح ولا ينكح ما رنكي ẹni tó bá ti wà nínú kó ti gbé ihram kó n fẹ́ ṣe hajj àbó n fẹ́ ṣe umra la yankah kò gbọdọ̀ fẹ́ yàwó fúnra rẹ̀ nínú mahdhuratul ihram nìyẹn nínú àwọn kan dé wọ̀ fún ihram oníkẹ́ni tó bá ti gbé ihram kò gbọdọ̀ fi kò gbọdọ̀ fúnra rẹ̀ tọba ti bẹ́ẹ̀ ńkọ́ á sọ pé ìgbìyànjú lálàáfíà á tù wọn ká. wala yunkih kò gbọ́dọ̀ fóbìnrin fọ́kọ. òun ò gbọ́dọ̀ fẹ́yàwó fúnra rẹ̀ kò sì gbọ́dọ̀ fi obìnrin fọ́kọ bí ọmọ rẹ̀ bí ọmọ tí ń mójútó kò gbọ́dọ̀ fi fọ́kọ lẹ́yìn ìgbà tó ti gbé al-ihram. eléyìí ń bẹ nínú ìwọ al-ihram nítorí pé ẹni tó ti gbé gbogbo àwọn nǹkan tí wọ́n ní kó máa ṣe nísìn jẹ mọ́rọ̀ à àfẹ́yàwó àfihàn àfihàn haram ni gbogbo eléyìí ẹ̀jẹ̀ fún torí ẹ̀ wọ́n wá wò láti bó sí wọ́n fi gbogbo àwọn obìnrin lẹ́nu náà jà ọ̀fẹ́ mọ́tà ló ń tí wọ́n lọ fẹ́yàwó lásìkò ihram for that matter bẹ́ẹ̀ ẹ̀ mọ̀ kọ́lọ̀ wọn bẹ ẹlẹ́dàá wa ó máa ń gbé àdánwò bẹ́rù ní ìgbà tó bá ní kinní kan àdánwò rẹ̀ wà pọ̀ àsìkò tó gbé ihram yẹn ó lè jẹ́gbà náà lórí obìnrin kan òun náà lè ti gbé ihram tó mọ́ subhanallah. èèyàn lọ da tó báyìí ṣé nàìjíríà ni wọn náà ti wá kí ló dé tó yìn rí ọrí nàìjà àdánwò ni wọn bá ti bá sọ̀rọ̀ ọnú wa èmi náà mi rí yín bí tí ò sí o mo gba tiẹ̀ ni èmi náà gba tiyín kọ́dà dáàdì mi gan bẹ́ẹ̀ bí dáàdì ẹ mẹ́jọ ọpẹ́ ẹ bá wọn so igi yẹ sọlọ́n lè gbádùn àwọn yẹn bọ̀. sẹ̀ríà ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá bá gbádàn ò bọ̀ ọ sàfihàn bóòlù òṣèṣì ẹlòmíì lè gbé ẹṣó inna Allaha fẹ́ fúnra rẹ lẹ́yìn tó ti gbé kan kéré sọ́kan umrah kéré sí hajj o gbogbo ìhram ẹni tó bá ti gbé òun náà sì gbọ́dọ̀ fọmọ lọ́kọ àbí ọmọ tí máa ń sálámójútó fún kò gbọ́dọ̀ fi lọ́kọ lásìkò tó ti gbé al-ihram tẹ́lẹ̀ yìí ó ń bẹ nínú mahdurat al-ihram ìbá tó wá ṣẹlẹ̀ kàfàrà òun ni kò sí kàfàrà kankan á tù wọn ká ni á tù wọn ká yóò sì tọrọ àforíjì. kò sí pé ìtaràn kan ju pé ká wọn ká lọ ọkùnrin yóò sì tọrọ àforíjì nínú kan wọlé ayọ tóbi kó tí ẹ gbọ́dọ̀ bóbìnrin sọ̀rọ̀ fẹ́ wọ́n tó ní ọ gbọdọ bóbìnrin sọrọ fẹ́ nínú mi wọlé ayọ tọbọ alẹ yìí ẹnìkan wá bọ kó n fi kan wọ́n tó wọ́n gán wọn gbọ́dọ̀ bọ́ sọ pé àwọn fẹ́ fi ọmọ rẹ lásìkò tó wà nínú al-ihram tẹ́lẹ̀ ọ̀jọba torí ẹ̀ lábẹ́ òfin ọlọ́run èèyàn gbọ́dọ̀ bá obìnrin sọ̀rọ̀ kún fẹ́fẹ́ gan á ń bọ̀sibọ́sí pé wọ́n ó so yègì láti nígbà tó bá ti gbé al-ihram ní àwọn africans àti àwọn míì fún wọn lágbọ̀ọ́yé ẹ̀sìn oríṣiríṣi àṣìṣe ló máa ń ṣẹlẹ̀ lágbọ̀n bí yẹs wọ́n lè má sọ yìí ṣùgbọ́n lásìkò hajj àbí lásìkò tán lọ sí tí hàn dáadáa tí hajj ló máa hàn nísìnyí tí alálàájì bá gbéra láti Mẹ́kà wá sí ní níṣẹ́ ni wọ́n gbéra kó mọ́kà wá sí mìíràn ihram oníkálukú lọ́jọ́ yẹn tó bá jẹ́ pé ẹni tó ń ṣe hajj tamattu' ni wọ́n á gbé ihram kó àwọn fẹ́ ṣe ti ṣe umra parí ẹni tó ń ṣe hajj abu àbí ifrad tẹ́lẹ̀ inú ihram tẹ̀ náà lòun ti wà tẹ́lẹ̀ náà gbogbo alálàájì tí wọ́n wà mìíràn yẹn wà nù ihram oníkálukú wà sí mìíràn labbaik لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك àwọn ànímìnà láti àárọ̀ tí àsìkò bọ́hà tó bá ti wọlé òun ti yọ gbéra sókè àmọ́ wá wà ń bẹ̀ títí di àárọ̀ ọjọ́ kejì náà tó bá ti di kóòrùn náà yọ tó tún gbéra sókè agbọ́nà Àrafà ọjọ́ yẹn gangan ní ẹ̀gbáǹpù yẹn ló hàn jù nítorí kí dábàá ti lọ sí Àrafà àwa nù ihram á wá sí Muzdalifa àwa nínú ihram láti Muzdalifa àwa sí Mínà láàárọ̀ ọjọ́ kejì àwa nínú láti àwa àwa àwa apẹran afọ orí wa alọsẹtọ ha fúnlẹ sọọbọ àti bọọrọ alẹ kúrò nínú ìfọ àwọn gbogbo lílọ tá ń lọ sáràfà tá ń padà bọ̀ wá ní Muzdalifa tá ń ti tá ń lọ sí Mina láti Mina táwọn ń lọ sí Mẹ́kà láti lọ sí tòwáfìlì fọ́ọ̀bọ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ọ̀rá yìí nítorí pé iṣẹ́ yẹn tó kò ní jẹ́ kálukú gbogbo àwọn yẹn ọmọ awọ lọ níbi àgbàrá obìnrin ọkùnrin kọ sẹni tó rójú tó ẹnìbọdì but ní yóò mú tẹrù yà yẹn ọjọ́ kẹjọ yìí tí gbogbo yẹn ti mọta bọ tí wọn wá sí Mínà gbogbo wa wà nínú al ẹ wá lọ sí tẹ́ǹtì àwọn Africans àní pé Nàìjíríà precisely masha Allah tẹ́ǹtì àwọn Africans kẹlẹ́ òwúrọ̀ àfa kódà tí wọ́n ọba sọrọ ó ti gbàgbé pé hajj ló gbé yín débi. àwọn obìnrin àtọkùnrin wà nù wo bí ọpọlọpọ ó sì máa mingo ẹni tí ara wọn tí wọ́n máa dúró tí kọda máa jọ sọ̀rọ̀ àwọn tún tagi sì lè sọ ọrọ kọ́dà àwọn míì tó máa sọ pé kí ni láti já parí ajé wọ́n fẹ́ ọ náà gbogbo àǹkà tí ọ̀pọ̀ lásìkò tá a wà nínú al-ihram bẹ̀rù ọlọ́run ó lè jẹ́ pé wọn náà ni ó sùn kàn lọ́la tó lọ sí hajj tó bá rírun nǹkan bẹ́ẹ̀ man ra'a minkum munkaran falyughayyiru biyadihi fa in lam yastati' fa bilisanihi fa in lam yastati' فبقلبه فبقلبه وذلك أضعف الإيمان tába lè fọwọ́ yí padà káfa hàn yí padà tába lè nítorí tẹ́mi bá kọ̀ tí wọ́n bá kọ̀ aburú ń dínkù ni tẹ́mi bá dágun láti tí wọ́n náà dágun láti aburú tó peléke sí o lé ìjọba tọ́ba wa di ní lọ́tọ́ padà wá sí mi náà ọdún. àtijọ́ kejì ọdún àtijọ́ kẹta ọdún that is eleven ten eleven twelve of Dhul-Hijjah Allah sẹ́wọ̀n àti bọ́ọ̀rù alẹ́ àti kúrò ní ìhàn ẹ wá wọ nǹkan táwọn afínkọ́ máa ń ṣe aṣọ tí wọn wọ̀ rí nàìjà wọn àlọ́ múra àwọn obìnrin náà wọn á lọ tọ́kì níta bí ọ̀dà àkópa tó máa fi pín tì wọn àbọ̀dà àgbẹ̀mí àkàràmọ́kùnrin àwọn ọkùnrin náà omi lè kó sínú agbádá báyìí làǹbùlàǹbù yóò tún dé fìlà kan náà kó yẹ ẹ máa ń gbé agbádá yẹn báyìí one thousand five hundred láyé jọ̀ọ̀nù níṣẹ́ ó ti di one point five million wọ́n máa fi pé àǹkàlẹ́ àwọn obìnrin àwọn obìnrin náà wọ́n lè lọ tágìlì ta pampa tọ́ra fi àwọn àbórí kan sí tó náà máa ta náà láti fi pàǹkà lé àwọn ọlọ́run ọmọ lọ irọ́ fẹ́ẹ́rẹ́ pa fáwọn áfíríkà yìí ọ́ mọ̀sọ̀ yìí bẹ́ẹ̀ tó fẹ́sìn làwọn eléyìí wá sí ó yẹ ká gbẹ́sìn wáyé dáadáa táwọn tó gbẹ́sìn yìí bá ti pọ̀ aburú yẹn ọmọ àdínkù débi kó àwọn ọ̀rẹ́ wa mí kan mọ̀ sọ pé á ah, kí ló sọ àwọn èèyàn tiwa lọ́jọ́ tó bá wá gbogbo nǹkan wàláhì wàláhì wọn ò mọ kankan wọn farabalẹ̀ gbẹ́sìn náà ni èèyàn mélòó ní gbẹ́sìn ní ìtìlẹ́gbẹ̀ẹ́ ní tí wọ́n sọ kẹ́ni kí ni wọ́n ń sọ kí ni wọ́n ń sọ wọn àti èdè pé ìṣe àwọn òdòrákà mẹ́ẹ̀ẹ́dógún kí ni wọ́n ń sọ ebi ní ti gbogbo kálukú ń bá káwọn àdìgá sì rí yóò tuntun bẹ́ẹ̀ lọ ní sì ti ń tún jojúmọ́ náà wá ju mọ̀láìkà o torí gbogbo sọ láti tẹ̀ ń ṣe náà mọ̀láìkà ń kọ́ ẹlòmíì gbogbo jágọ̀n ní sọ láti rẹ̀ akaramakomola lọ́gbọ́n yẹn yẹsẹ ìyàwó lọfẹ lọfẹ maka yẹsẹ ọkọ lọfẹ lọ ní maka kí lọ lọ sí hajj tàbí umrah hadith tó tẹ̀lé lé ọjọ́ hadith abdullahi bin abbas radiyallahu anhuma. ابن عباس أن تزوج النبي صلى الله عليه وآله وسلم ميمونة وهو محرم أنا جوافة ميمونة نقعد دوانين الإحرام لكن ìgbà tí ó di ọdún kẹfà nínú hijra gẹ́gẹ́ bá ti kanu zadal ma'aj anabi lọ sí umra àwọn kòfàrù Quraysh wọn jọ wọ Mẹ́kà wọ́n dá dúró níbi kan tá a pè ní kíni ẹ̀rí nǹkan mọ́. naam joeria udaibi ah ibi kan wọ́n pè ní jọ̀árànà jọ̀árànà ibẹ̀ náà ti dáná bí dúró wọ́n wà nítòsí udaibiya udaibiya náà ti wá kọ àsọyé pọ̀. anabi padà sí maka ọ̀padà sí medina kò rí ọmúra tó wá ṣùgbọ́n agreement yẹn ni pé wọ́n padà wá sí ọmúra yẹn ní ọdún tí ń bọ̀ ọdún tí keje ọdún keje yẹn ní ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ kìí ṣe maka o kìí ṣe ọdún kẹsàn wa ṣe hajj dágbére o Ibn Abbas radiyallahu anhuma ó wà lọ́mọ kékeré ń gbogbo gbà yẹn ẹ wá gbọ́n tó sọ ó lánàbì sallallahu alaihi wasallam ó fẹ́ Maimuna nígbà tó wà nínú a sì sọ ike ẹni tó ti gbé ihram kò gbọdọ̀ fẹ́yàwó ṣé àwọn yàtọ̀ sáwọn àlùmọ́ rẹ̀ ń ihram. àbí Ibn Abbas ọmọntọ́sẹlẹ̀ ń gbà wọn. bákan méjì nínú ká sọ pé hadha min khususiyyati nabiyyi sallallahu alayhi wa sallam nínú àwọn kan tó jẹ́ tà nábì ni yàtọ̀ sálùmọ́ rẹ̀ àìsọ pé rárá al-aslu adamul khususiyyati illa bid-dalil òfin sọ yìí pé kò sípà nábì ní nǹkan kankan tó jẹ́ special fún un tẹ́rì ọ̀bá tọ́ka sí ẹ̀rí òsì tọ́ka sí léyìí torí rẹ̀ òfin tó dè wá wípé àgọ́dọ̀ fẹ́yàwó nígbà tá a bá wà nípa àti gbé ihram iná ló di anabi Muhammad sallallahu alaihi wa sallam sẹ́yìn máa tún máa pé wọ́n gbé ihram ìtumọ̀ wọ́n gbé ihram ni pé ẹ ti dé mikot níbi téèyàn ti máa ń paradà ẹ wá lọ wẹ̀ gbàtẹ wẹ̀ tán ẹ wá gbé aṣọ ìhram yín ẹ bọ́ gbogbo aṣọ lélẹ̀ ẹ wá gbé aṣọ ìhram ọkùnrin ìlọ́dì àti ìbora kò sì gbọdọ̀ sí pátá nídìí rẹ̀ kò sí singlet lọ́rùn rẹ̀ just ìlọ́dì àti ìbora yẹn ó wá dàníyàn pẹ̀lú aṣọ tó wọ̀ yẹn lẹ́yìn ìgbà tó bá ti ṣe sọ̀dá tìta nínú mọ́ṣáláṣí miqat tó bá jẹ́ pé ìgbà tẹ́ ń lọ sí ọbọ̀ sásìkò sọ̀dá tìtọ́jọ́ ràn yẹn ẹ darapọ̀ mọ́ jama tó bá sì jẹ́ pé kọ̀bọ́ sásìkò ọ̀ràn yẹn ẹ wọ mọ́ṣáláṣí torí pé ti sàlù alá wẹ̀ tẹ́lẹ̀ wẹ̀ ẹ ṣe báyà sunnatul wudu àbí tahiyatul masjid kò sí súnà kankan tá à ń pè ní súnàtul ihram o kò sí tẹ́bá tí wàá parí sọ láti ẹ̀wọ̀n ajáde kúrò ní mọ́ṣáláṣí yẹn ẹ̀wọ̀n a máa lọ síbi mọ́tò yìí tẹ̀fẹ́ wọ̀ tẹ̀fẹ́ máa lọ Mẹ́kà tẹ́bá tí wàá gun tẹ́bá tí wọ́ mọ́tò yìí tẹ́bá tí jókòó dírẹ́fà fẹ́ kíkì báyìí ó fẹ́ máa lọ ẹ̀wọ̀n adànìyàn àníyàn tẹ́ da yẹn ó túmọ̀ sí kẹ́tù gbé ihram ìyẹn ni pé àti ṣe hajj tàbí umra ó ń bùkátà ká ṣe ìpalẹ̀ mẹ́ta tó special ìwẹ̀ fífarun abẹ́ fífarun abíyá gígé ìkànnì tó bá fẹ́ gé ó wá gbé aṣọ ihram rẹ̀ wọ̀ wà á lọ ṣe sọ́láàt lẹ́yìn ìgbà tó ti wẹ̀ tán wà á lọ ṣe sọ́láàt ó ti ṣe sọ́láàt wà jáde tẹ́ bá ti gun mọ́tò tí mọ́tò bá ti fẹ́ máa lọ báyìí wà á dà níyàn tó fẹ́ ṣe. ɛmúra lọ fẹ́ ṣe wàá mọ alọ́kàn rẹ bẹ́ẹ̀ wàá tún aṣọ jáde labbaika umra labbaika umra ibẹ̀ yẹn nìkan ni sẹ́rí àgbà pé ń tọ́ da lánìyàn ọ̀sọ̀ jáde tó bá jẹ́ hajj ni labbaika hajjan tó bá jẹ́ hajj àti umra labbaika hajj ni ɛmúra tó bá jẹ́ hajj tamattu ni labbaika umra labbaika umratan mutamatti'an biha ila al-hajj láti bẹ̀ labbaika allahumma labbaika. لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك تبات وان كونديشن اورا فياو اورا فاني كالوكو اورا بو فيني سورو كو ما فيفيو اني كون سورا بو سوكو ان فيفي تي انا اماري تيلي ني غاتا ان سوكو يان تي غي الاحرام او فيني بو غاتا توباو تولي في غي احرام kò bùkátà kó náà á ṣòkòtò funfun ẹ̀wù funfun kékeré kankan la kọsá ti jẹ́ ẹ̀wù tó bá islam mu kọjá ẹ̀wù tí ò fún kọ ẹ̀wù jẹ́ ẹ̀wù lambúlambù kó sì jẹ́ tó ṣe ó bu ara látòkè kọlọ yóò wo lè jẹ kó sáà má ti jẹ kọlọkọlọ tó tóbi náà bá jáde ní rẹ islam ọgbà pọwẹwù kọlọkọlọ ọ̀nà ọwọ́ ẹ̀ tó bá dé mi kọ́ọ̀t yọ wẹ́wù rẹ̀ gbogbo tó bá wù yọ wọ pátá yọ wọ kọ́mú yọ wọ gbogbo ẹ̀ ọlọ́run fún àwọn obìnrin lápọ̀nlé ńbẹ yẹn tó gbogbo ẹ̀wù wọn fẹ́ máa wọ̀ wọ́n wọ̀ àmọ́kùnrin la pátá la singlet la sheik so ono ó sì máa ọ̀nà dàníyàn gẹ́gẹ́ bọ́kùnrin ó sì dàníyàn oníkálukú labbaik allahumma labbaik labbaik la la ka sari sharika laka labbaik innal hamda wan ni'mata laka wal mulk la sharika lak. lásìkò yẹn kò sɔrɔ ma fɛ fɛ o kò sɔrɔ sọ̀rọ̀ òwú mi o oníkálukú labbaik allahumma labbaik rẹ̀ ní ma wù. ìgbà náà ya ti gbé al-ihram. ẹni tó ṣe tó ṣe pé umrah ló fẹ́ ṣe á sì tún sọ wà nínú ihram títí tí wọ́n fi dé mẹ́kà ó wà nínú ihram títí tí ó fi ṣe tawaf ó wà nínú ihram títí tí ó fi ṣe sọfà àti marwa títí tí ó fi wá gérun rẹ̀ tó bá ti gérun rẹ̀ khalas ó ti parí ihram ó ti parí umrah rẹ̀ gbaná yọ bẹ wù rẹ lẹ yọ lọ wọ sọ rẹ tó ó ti parí oní hajj la. ó dìgbà tó bá ṣiṣẹ́ méjì nínú mẹ́rin lọ́jọ́ ọdún bí kápọ́ sọ́kù ó ti pẹ́ran tò nígbà yẹn ó lè bọ́ ìhram rẹ̀ lẹ̀ bí kápẹ́ ọ́sọ́kù ó ti fárí ó lè bọ́ ìhram rẹ̀ lẹ̀ ọ́sọ́kù ó ti ṣe tọ́wáfù lè fọ́ọ̀dọ̀ ó ti bọ́ ìhram rẹ̀ lẹ̀ tó bá ṣe mẹ́rẹ̀ẹ̀rin ó tó bọ́ lẹ̀ ńlọ́dàjù tẹ́lẹ̀ yìí jẹ́ ìgbà tá a tó bọ́ ìhram wa sílẹ̀. Ibn Abbas wa sọ pé ànábì fẹ́ Maimuna nígbà tó wà nínú al-ihram tọ ẹni tó hàn sí Ibn Abbas ní sọ pé Ibn Abbas kéré ńgbà yẹn kí ló ń kàn kí ni ọ̀kan gbogbo àwọn àdéhìsì ti ń sọ fún wa tẹ́lẹ̀ kí ló kàn ṣebí ń sọ fún wa ń pa ntá nàbì ṣe ni nítorí pé ntá nàbì ṣe gbogbo sàhábà wọ́n rìpọ́tù ẹ̀ fún wa kálíbà àmọ́ bí a sì máa ṣe lọ ẹlẹ́ẹ̀kejì òun tún ní pé Maimuna yìí báyìí àbúrò mami rẹ̀ ni àbúrò mami Ibn Abbas ni Maimuna kò á ṣe kan àbúrò màmá rẹ̀ fẹ́ ànábì kò ṣe kan ẹ̀wọ̀n kí n torí Maimuna náà ní Ibn Abbas ṣe máa ń sunlé ànábì sallallahu alaihi wasallam tó fi wá jẹ́ pé gbàtà ànábì jí lórúkọ kan nítorí bá wá ibi tí wọ́n rọ mi sí ọlọ́ba ànábì gbé wá níbi tó mi wá táwọn fi ṣàdúrà fún اللهم فقهه في الدين وعلمه التأويل ọlọ́run fún ní àgbọ́yé nínú ẹ̀sìn kó o sì fún ní máa tafsir ọlọ́run sì gbà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni sọ̀hábì kan òun náà Ruwayfi' òun náà lánàá fi jí lórúkọ kan ni ẹ máa wo ní tó ṣe káwọn yóò sórí rẹ o bó ṣe jí lórúkọ yẹn ló ń bá sáré lọ́ọ́ bá gbé kíní omi wá òun rọ mi sí òun gbé fún un nànà ìbá sọ fún pé sẹ́lì tọrọ ń tọ́ bá fẹ́ torí pé inú ànábì dùn ìwà ni as'aluka murafaqataka fil janna ǹjẹ́ mi ń tọrọ ojú kí n máa wà pẹ̀lú rẹ̀ lálùjánnà bẹ́ẹ̀ àwọn akẹ́yìn radaali ànábì ní sọ̀fẹ́ nǹkan mi láyé ọ̀nù hm, ọ̀wọ́ tí mò ń kàn fẹ́ náà ẹ̀ dábàá ti fún yàn lélẹ́yìn kí lè yàn tó fẹ́ ànábì wa sọ fún pé àìní ala nafsika bi kathrati sujud ràn mí lọ lórí ara rẹ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ foríkalẹ̀ fọlọ ẹ dàpọ̀ ẹ̀wọ́ báwọn èèyàn ṣe sórí rẹ látàrí kí wọ́n mọ̀ pé anábì ó ní bùkátà sí nǹkan kan sáré bá a sí ẹ̀wọ́ àwọ̀ báwa ti lẹ́kọ̀ọ́ tó lónìí a ẹlòmíì gbọ́ ọgbọ́ dùgbà tilẹ̀ ti má lọ bàbá rẹ̀ gan alára kọ̀ọ̀rán lọ ká tó pé olùkọ́ rẹ̀ yàrá bàbá wa gé wọn àforí ara rẹ bó bá rí kó bó sì wo rómi yóò rómi ọlọ́mà wọ́n máa ń sìnkú ọmọ alálùbáríkà pé ah, yọ náwó yóò tún náà sẹ̀ kàlàǹfọ̀ọ́bì ọmọ abútírì. torí ẹ̀ ló ti jẹ́ pé àwọn nǹkan kéékèèké òun tẹ́ ẹ bá fi lè dun irú òbí yín nú irú olùkọ́ yín nú à tó bá fi lè tọrọ fún yín ó lè ṣe déédéé ìgbà tó lọ́mọ ń gbàdúrà ẹ̀wọ́ Ibn Abbas ní ànábì sàdúrà wàhálà òṣìṣẹ́ ọlọ́run fún ní máa gbọ́ yẹ ọlọ́run tó fún ní máa tẹ̀síẹ̀ débi pé ńgbà èkú kò sẹ́nìkan tó mọ̀ nípa tó láyé yìí. tòbẹ́ náà ni ẹni tó tó fi tó múnú bíyàn sáhọ́lẹ́lẹ́ sọ òdi ọ̀rọ̀ ṣe kò burú kò burú lásán à nǹkan ti burú nìyẹn kò burú hmm, kò burú bàbá ẹ má bínú àní ọ̀dà ọ̀dà kò burú torí ẹ̀ o sì jẹ́ kékeré yẹn ọ máa dáadáa wàá pàṣẹ tó tó yẹ pé yóò fẹ́ ṣàdúrà fún yẹn tẹ́ bá ti dáadáa àwọn òbí wa wọ́n ń bùkátà bẹ́ẹ̀ à olùwà sẹ́yìn náà bá wà ń pò bì lẹ́ẹ̀tọ́ mọ iye ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí àwọn òbí ń ṣe wàhálà gidigidi wàláì orí ẹ̀mí wọn lẹ́sìn wà àmọ́ àwọn ò sí lórí ẹ̀mí tìyìn lórí ìkànnà yín làwọn wà kékeré bàbá wa ń tutù orí èèyàn ẹ lápẹ́ ẹ lọ dájú àwọn ò ní fẹ́ kí nǹkan kan sí nísìnyí kó o sì ti tẹ nọ́mbà kan kọjá pé dáàdi rẹ ló flash wọ́n ti ṣe pínrínpínrín ọ̀fà pa ni pé mi ìfẹ́ pé dáàdi kí ló rí lẹ́ẹ̀kan náà dáàdi rẹ ó pè ọtí òsì ọmọ mi tí òsì pé àtìmọ̀ ń bẹnu ọmọ ọwọ́ ni it was a mistake eh? it was a mistake tí kankan máa ń bẹ sọ dákun o kíní ká láyé láyé lọ́wọ́ pàápàá tó o bá wà ń dínà jìnnà sí o ṣé bẹ́ẹ̀ ni tí dáàdi tiẹ̀ bá ṣèṣì flash ẹ dáhùn wọn máa wò kékeré wọn gbé wàhálà wọn dé ó ní pè padà pé báyọ̀ owó tẹ́ wá gbẹ́nu kan wọ́n bá sún wọn wọ́n tún pè padà tí wọ́n máa déyàn ṣe ní sí one flash <laughs> ó túbọ̀ sí pé àwa táwọn òbí wa àdàbí àwọn òbí wa ti ṣe rí sáwọn wàláì ẹ̀yin àtẹ̀jùlẹ̀ mọ̀ pé bàbá ń ṣe màmá ń ṣe ìfẹ́ ìfẹ́ tó ní agbára ló wà lọ́kàn tí wọ́n ṣe amẹ́yìn ẹ̀ digital nìkẹ́ kí n bàbá yẹn wàhálà wọn pọ̀ tó ó túmọ̀ sí pé láṣẹ tẹ ẹ bá ṣe dáadáa sáwọn òbí yẹn àdúrà lẹ gbà bẹ́ẹ̀ làwọn màmá wa tẹ bá ṣe dáadáa sí wọn àdúrà ni anabi sọlọ lọ àdúrà sọ náà àdúrà mẹ́ta tí ò ní sáláì gbà ó ń lo àdúrà tó bí bá ṣe fọmọ rẹ ẹsẹ̀ ntí ẹ fi máa gba àdúrà lẹ́nu àwọn òbí yín tí wọ́n ṣàdúrà fún yín tí wọ́n ṣàdúrà fún yín tí wọ́n ṣàdúrà fún yín pélé pàtàkì púpọ̀ ìgbà tí wọ́n bá wà láàyè ni o tí wọ́n bá ti kú síkẹ̀ náà ó ti tán ó ti tán náà nù so ọlọ́run ọba kó jẹ́ ká lè máa ṣe dáadáa tó a Ibn Abbas sọlá nàbí fẹ́ mẹ́múnà nígbà tó wà nínú al-ihram. ṣùgbọ́n ọ̀rọ̀ rẹ̀ yí ọ́ ta kó ń tó wá lọ́tọ̀dọ̀ mẹ̀múnà fúnra rẹ̀ nínú àdìsí tó tún tẹ̀lé mẹ̀múnà fúnra rẹ̀ sọ pé anabi sallallahu alaihi wasallam tazawwajaha bí lẹ́yìn ìgbà anabi ti parí umra tó ti bọ́ra alẹ̀ ló tó fẹ́ ó ti bọ́ sọ ìhram sílẹ̀ tó fẹ́ a jẹ́ pé ẹni tí òun sọ pé ó ti bọ́ra kó nínú ihram kó tó fẹ́ràn ọ̀rọ̀ ta lágbà wọlé ah, ọlọ́rọ̀ lágbọ̀rọ̀ rẹ̀ wọlé ẹlẹ́ẹ̀kejì ohun tún ní í pé Abu Rafi wà Abu Rafi ọ̀làlárìnà tánàbí rán sí Maimuna Abụrụ ọfịa gbogbo àdìsí rẹ̀ ń sọ pé ńṣe làánàbí fẹ́

láti fẹ́ obìnrin nígbà tó wà nínú ihram á sọ pé kò rí nǹkan fi ṣe ẹ̀rí àdìsí yẹn fẹsẹ̀ rinlẹ̀ ṣùgbọ́n information tó wà nù rẹ̀ ńkọ́ kò ṣe déédéé tẹ́lẹ̀ ìjẹ́ kò ti ṣe jẹ́ ajẹ́pẹ́ ẹni tó ti wà ihram kò ní fẹ́yàwó nínú ihram tó bá jẹ́ pé lọ sí hajj ó róbìnrin tó wù láti ó ti wá parí o ti bọ́ra lẹ̀ a ń retí ọjọ́ kẹjọ nínú oṣù dhul lọ́wọ́ obìnrin yẹn lẹ́yìn tó ti bọ́ra lẹ̀ obìnrin náà ti bọ́ra lẹ̀ wọ́n á retí ọjọ́ kẹjọ lọ́wọ́ lọ bá obìnrin yẹn fẹ́fẹ́ wọ́n á wà lọ́kì pé rẹ̀ náà

wọ́n ti ṣiṣẹ́ pé débi pé wọ́n ti bọ́ ìhàmù sílẹ̀ iṣẹ́ wo wọ́n ti pé iṣẹ́ tọ́jú ọdún ìyẹn ni pé wọ́n ti sọ̀kò wọ́n pẹran wọ́n fárí wọ́n ti tọ̀wá fòdò ìfọ̀bà tí ẹ̀ máa ti ṣe mẹ́rin nìyẹn kò ti parí tó bá fẹ́ra wọn lẹ́yìn ìgbà náà wọn ò tẹ́lọ̀ sèyí tó túmọ̀ sí pé kìí ṣe haramu ní kí ẹ ṣe gbé ìyàwó ní Mẹ́kà kìí ṣe haramu ní kí wọ́n so ìdí fún yín ní Mẹ́kà àmọ́ ń gbà wo ipò lẹ́sìn wá ń gbà ní ìgbà wo ipò wo lẹ́sìn wá ń gbà ní eléyìí jẹ́ tá a fẹ́ dúró sí lónìí ọlọ́run ọba là ń bẹ̀ pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó dára jù àti àwọn ìròyìn rẹ̀ tó ga jù kó sàlékún ẹ̀sìn wa fún wa kó jẹ́ ká máa fi àwọn kẹta ń gbọ́yé sí wa o kó sì fún ẹni tó wí àti ẹni tó gbọ́ lọ́la kìyàm kọ́mẹ́sì sí ní ìbàlẹ́jọ́ أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك الله أكبر الله أكبر الله أكبر